محسنه أعوذ بالله من شرور أنفسنا وأنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا تقرها وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا أن الجنة لا يدخلها إلا من صبر على ترك المعصية وصبر على طاعة الله ورسوله ولا تنسوا أننا كنا بالذكر الذين يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ولقد ذكرنا ثلاثة من أهلا كما ذكره رسول الله صلى الله عليه وسلم في الحديث رجلا تحابا في الله رجلان تحابا في الله فاجتمعا على ذلك وتفرقا عليه لقد دلنا رسول الله صلى الله عليه وسلم أسبابا يحب بعضنا بعضا حيث يقول لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أفلا أدلكم على شيء إذا فعلتموه تحببتم قالوا بلى أرسوا السلامة بينكم عباد الله ومن فوائد المحب ومن فوائد ومن فوائد محبة ومن فوائد مبادئ ومن فوائد محبات لله سبحانه وتعالى وجود حلاوة الإيمان لقول صلى الله عليه وسلم ثلاث ما قلنا فيه وجد حلاوة الإيمان وذكر رسول الله صلى الله عليه وسلم منها وأن يحب المرء لا يحبه إلا لله والخالص رجل جاءته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله عباد الله اليوم والحمر بالعكس وأنا نحن من أهل الله في زماننا هذا ومن الأسف الشديد تجدون بعض يزنون باسم الدين والدين بريء منهم هذا طفل غبا عليكم في الله أولي يا جاء الله كما بقى نبوة محمد sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àlàyé tí a ń ṣe fúnra wa nípa àwọn tí ọlọ́run ọba tí ó ṣàánú lálùkè àmà oríṣiríṣi àánú ọlọ́run bó ṣe nínú àwọn tí ó ṣàánú òun náà ni àwọn tó jásí pé yóò fún wọn ní bòǹkì lọ́jọ́ àlùkìyàmà lọ́jọ́ tí yóò wá bògì tí ò ní rí àìbògì ọlọ́run ọba ọlọ́run ọba kó fún ọ náà ní iṣẹ́ ṣe àwọn iṣẹ́ tí ọlọ́run ọba ṣàdéhùn lórí ẹ̀ tí ẹ bá ṣe wá àwọn ṣe báyìí tí ẹ bá ṣe wá àwọn ṣe báyìí yóò rí ẹ̀kọ́ báyìí ọlọ́run fún kọ́kọ́ náà sí. àti dákọ̀ àwọn kan sẹ́yìn aṣíwájú tí máa ṣe déédé láàrin àwọn èèyàn adakọ ẹni bá jẹ́ ọ̀dọ́ ó fi bẹ̀rẹ̀ ọ̀dọ́ yìí ó bẹ̀rẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ adarúkọ ẹlẹ́ẹ̀kẹta náà ẹ yẹ pé gbogbo ọgbà ẹ̀mí rẹ̀ níbi ló máa ń tí ànábì dákọ àti ká sọ pé ìròyìn ẹ̀kẹrin kánábì dákọ òun náà ní rọjùláàn sàhábà fìlà àwọn méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tọ́lọ́wọ́n ọba èèyàn méjì tó nífẹ̀ẹ́ ara wọn nítorí tọ́lọ́wọ́n ọba. téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn tó bá pẹ́ tó ń tọ́ lọ́wọ́ ọba ni èèyàn fi nífẹ̀ẹ́ ń tọ̀ ọ̀hún lẹ́yìn náà fi nífẹ̀ẹ́ rẹ ẹ̀yin méjèèjì ẹ ti ní àǹfààní àti wà láti gbogbo ọlọ́wọ́ ọba ẹ wá ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kí là máa ń rí lára èèyàn ká tó nífẹ̀ẹ́ rẹ̀ kọ́dà bí tábù gbígbọ́ tí wáyé tó burú dé lónìí àwọn tó bá tún dúró tọ lọ́wọ́ tí wọ́n ń ṣe tọ lọ́wọ́ tó yẹ káwọn yẹn kó fẹ́ràn wọn wọ́n tún wá kórìíra wọn bí ẹ̀ nítorí ẹ̀sìn náà ẹlòmíín bẹ ẹ bá bèè lọ rẹ pé tí ó bá kórìíra kọ́ kórìíra lágbàjọba tí ó bá kórìíra tó báyìí kò ní sọ pé gbóhùn ní kankan o kò lè tọ́ka sí abúlé báyìí ló ṣe fún mi tí ó bá tọ́ka sí báyìí àwọn nǹkan tí ẹ̀sìn ní ká ṣe tẹ́nìyẹn ń ṣe ni o wàhálà rẹ ti kọ̀ jàre tó bá ti wà kó nìkan ní mùsùlùmí láyé bó ṣòkòtò rẹ bó ṣe lóbi fún àṣòkòtò. àmọ́ tó lọ́wọ́ fẹ́ lọ́gbọ́n bí a mo fẹ́ràn rẹ̀ tó kó ń ṣe súnà mo fẹ́ràn rẹ̀ tó kó ní ẹ̀sìn. sábà fẹ́ràn yàn àwọn àdìsá máa fi fẹ́ràn yàn nílé ìjọba ẹ fẹ́ràn yàn tó ìsọlọ́wọ́n tó kó lẹ́sìn ọlọ́run. eré eléyìí òun làwọn méjì kójọpọ̀ lélẹ́rí kọ́nà bàtí wọ́n tó yà padà pada yà wọn meju náà lórí náà ni ilé ń ilé ń lọ báyìí sì kú lórí náà ká máa ara wa nítorí sọ lọ́wọ́ bá. ìyẹn ló fà níbi sallallahu alaihi wasallam ó tún sàlàyé bí hadith mi àwọn ọ̀nà tí ẹ lè máa fi adùn ìgbàgbọ́ ànábì ní àwọn kan mẹ́ta ni ànábì sallallahu alaihi wasallam onífàlẹ́t ma kunna fi wajada halawata al-iman àwọn mẹ́ta kan bẹ́ o àwọn kan mẹ́ta kan bẹ́ tá a bá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìpè ẹ̀ ẹnìyẹn yóò sì máa rí adùn lára ẹ̀ adùn ìgbàgbọ́ anábì wa dárúkọ dárúkọ nínú tánàbí dákọ an yuhibba almaruhu aw an yuhibba almaruha la yuhibbuhu illa lillah oníkẹ́ni yẹn nífẹ̀ẹ́ ọmọ èèyàn ó nífẹ̀ẹ́ nìkan kò wá nífẹ̀ẹ́ torí kankan tó ń tọ́lọ́ ọba ni ara nǹkan táwọn ibi dapò tó tẹ̀ bá ní láyé tẹ̀ bá ń ṣe nǹkan yẹn èyí ò máa ń rí àdùgbà gbọ́ ló wà sábà fẹ́ nífẹ̀ẹ́ yẹn ká nífẹ̀ẹ́ tó ń tọ́lọ́ ọba tó bá sì kórìíra yẹn kórìíra yẹn tó tọ́lọ́ ọba ni eléyìí lẹ́sìn. bákan náà Ànábì sallallahu alaihi wasallam ó tún wá sàlàyé àwọn nǹkan tá a lè máa ṣe tí ó máa ràn wá lọ́wọ́ ká máa fi pé ara wọn tó tọ́lọ́ ọba. Ànábì sallallahu alaihi wasallam ẹni sọ fáwọn sọmọ jọ pé la tadkhulul janna hatta tu'minu ẹ̀ lè rí àlìjẹ́ náà títí tẹ́fì ní ìgbàgbọ́ tẹ́ bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ni ó ṣokùnfà kí o rà lè jẹ́nà. wọ́n lè tún mínú wá rí ìgbàgbọ́ tẹ́ni yóò jẹ́ okùnfà wà lè jẹ́nà ẹ̀ tún wá lè rí ìgbàgbọ́ náà hatta tahabu. n tí ó ṣokùnfà ní ìgbàgbọ́ òun náà máa ní fi ara yín. òun ni àdúlùkùn àlàṣẹ yìí tí mo wá lè tọ́ka yín sí kankan. fàyídà fàtúmù tẹ́ bá ṣe nǹkan wọ̀nyí sàhàbàbù ẹ sì máa nífẹ̀ẹ́ ara yín. anabi afṣu salama bainakum bẹ́ẹ̀ bá ríra yín ẹ máa sálámà síra yín dáadáa àti lára àwọn okùnfà tá a lè máa fi nífi ara wa kò ní ká máa sálámà síra wa ẹ wà lára mi lónìí ọ̀tẹ̀ sálámà sí wàlẹ́kùn ní dáwọ́ náà yóò sì rà pẹ̀rẹ̀ sí lára ẹ̀. àmọ́ ìwọ̀n pé alágbájá ṣé ṣe máa ń rí sáàlì wa ṣé máa ń rí jòkó wọ́n ti gbàgbé àdìsá ní Muhammad ṣe ọlọ́run ṣe àdébí ni ẹ máa sálámà sí gbogbo ẹni tẹ bá mà àtẹni tẹ bá mà kò nídìí kọ́ ọmọ yẹn kọ́ ọ tó sọ pé ọ sálámà sí tọ́ba ti mọ́ sí ọtí mọ̀ tẹ́lẹ̀ kéèké ṣe mùsùlùmí wọ́n lọ ní sálámọ́tì àmọ́ ọmọ tí ń ṣe fẹ́ni yìí sẹ́kùsù àbí mùsùlùmí kọ́ wọ́n yẹ tó ń rò mọ́ ọdún sálámà lù mí ilé ní ìsìlámù kọ́ wa o òun ló sì máa fà á káma nífẹ̀ẹ́ ara wa lára kátà níbi sallallahu alaihi wasallam tó dákọ̀ lílé jama nínú wọn èyí jẹ́ kálẹ̀ karùn onírọ́jú lónìí jẹ́ àtihù imra'atun dáàtì wàjàmẹ́ẹ̀lì nínú àwọn tọ́lọ́wọ́n ọba tí ó fi sí abẹ́ bòdì rẹ̀ lálẹ́ kìyàmà òun ni arákùnrin tí obìnrin kan pè kó wá ṣeré ìfẹ́ pẹ̀lú obìnrin pè àwa awòrán obìnrin tó pè yìí obìnrin yìí bá a bá ń sọ pé ẹwà ẹwà parí sára obìnrin náà kọ́dọ̀ obìnrin yìí ó ó wá ní súnmọ́ mi wá bá mi ṣeré bá mi ṣeré ìfẹ́ máa fẹ́ mọ́tò kọ́kọ́ mọ́tò rè ó sì jùjọ láyà ọrin lẹ́tà tó apọ́tẹ́tẹ̀ ilé yóò tó bá ti ṣe tán máa fẹ́ sẹ́ni. فقال إني أخاف الله irú ọkùnrin báyìí wá sọ pé èmi kẹ èmi bẹ̀rù ọlọ́run ọba mo bẹ̀rù àdìkìyàmà tó bẹ̀rẹ̀ pè ẹ wà ọjọ́ tó wa lónìí àwa làwọn pé ká bá ṣe dìnnà lónìí bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin tọkùnrin pé wọn náà sọ wọn sẹ́ni sọ fẹ́ pàtì ni mọ́ wọn rí ọ pàtì ọ ṣe gbà sáàtì tẹ́ra lẹ̀ fún wa ìwọ́n náà wá kọ̀ nígbà fẹ́lú kì í fẹ́lú o bí ìbá ní irisẹ́ ni irisẹ́ o ọ̀wà ní àkọ́fún lọ́ wọ́n náà ní èmi náà káyọ̀ ọlọ́run ọba mi lóṣèlú èsì náà ni wọ́n náà ti ní àǹfààní àwọn tó yẹ kí wọ́n kó sínú bòjì ọlọ́run ọba lálẹ́ kìyàmà lọ́jọ́ tó yẹ wá gbogbo ìlérí ma ẹ bá wà àwùjọ tó abó ti lónìí tẹ bá rí ọ̀dọ́ tó lóun ò ní ṣe sì náà wọ́n ti máa kẹ́kẹ́ sí pé àbájá bu ọ̀jẹ̀ ni àbákùtà bu ọ̀jẹ̀ ni àbọ̀ lè ni àbọ̀kọ̀ ni ọ̀nì àwùjọ tó wá ti rí nìyẹn àwùjọ ọjọ́ àìkú wọn ẹ̀kọ́rẹ́jì sí lẹ́gán ẹ máa rí àwọn òbí àwọn ọmọ ọkùnrin wọn wọ́n sì máa gbóbìnrin wálé wọ́n ò tí lọ tọ́rọ́ lé wọn o wọ́n máa lọ́kàtí méjì lórí yàrá nígbà tó bá tó wá rí wọ́n tó wá bẹ̀ ya ah, lábájá àti bí bọ́sẹ̀ pẹ́ náà tí ò sí ìhánàlá àwùjọ tí àwọn òbí tí àwọn àfà tí àwùjọ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú aláwùjọ tí wọn ò rí sì ná gẹ́gẹ́ bí tí ọ̀dà ìjọba ò rí ń tẹ́bi tí ọ̀dà àwọn àfa tó a lóyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn ò rí gẹ́gẹ́ bí tí ọ̀dà ẹ̀rọ àwọn àfa wọn mọ so ìdílé ṣe kí wọ́n so àwọn òbí náà àwọn náà ò rí sí ìlẹ́gẹ́ bí tí ọ̀dà lónìí káwa rí ẹnìkan kó wa ní àǹfààní ẹ̀ wọ́n tó pè ní kó wa lóhùn ọ̀fẹ́ à irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ ńlá ló ṣe o òun náà ní àǹfààní láti kó sí abẹ́bòjì ọlọ́wọ́ ọba lọ́jọ́ àlùkìyàmà zina yìí àwọn kan tó wọ́n tó wá ní àyà wọ́n tó wá ń ṣe zina lóko ẹ̀sìn àwọn ṣíà àwọn ń ṣe zina lóko ẹ̀sìn. kọ́dà àwọn àwọn gùnlẹ́f mílíọ̀nù mọ́tàfà wípé nínú àwọn aláṣẹ́jú náà ń súnfí àwọn náà ń tẹ̀sí ná lóko ẹ̀sìn àwọn wọn láwọn kọ wòlíì sóbìn ńlá nítorí bí òtẹ́wò rí ọba wòlíì ànẹ́bí ó wá kí obìnrin kan wá tó ní mo rẹ́pọ̀ ọ̀la àbíkọ́ ni wà bá kí ìpìyàwó rẹ̀ wá jẹ́ ń pa la wòlíì ọba kọ́dà ìyálà wa Aisha radiyallahu ta'ala anha ó lánàá ẹbí ò fọwọ́ kan òbí olóbìnrin ó gbà ń báyìí ní ìta àwọn ọmọdé báyìí lónìí ànábì ò fọwọ́ kan òbí olóbìnrin Aisha ló sọ bẹ́ẹ̀ radiyallahu ta'ala anha sàwọn kan tó ń tẹ̀lé wọn nítorí eléyìí ọ̀lẹ́ àgbákò lọ sí àwọn ọmọ fún ọmọ sí ìsìnà lọ àwọn tó fún ní ipò tó bá ṣe mọ́tà lẹ́ẹ̀kan tuntun lọ́dọ̀ wọn wọ́n lè ti dépò hussein lọ́dọ̀ ọlọ́ bí ẹ bá ṣe lẹ́ẹ̀mejì tó ọmọ bí ẹ bá ṣe lẹ́ẹ̀mẹ́ta ó ti mẹ́ta wọ́n ló ti dépò sallallahu alaihi wasallam. <coughs> tọ́ bí bá ṣe mẹ́rin kọ́ márùn-ún eméje ń bẹ emẹ́wàá ń bẹ ipò kí làwọn adé o ẹ̀yin òmùkò wọ́n dé mi. bàtà wọn ní ẹlẹ́kẹ̀ẹ́ta ló ẹlẹ́kẹ̀ẹ́ ni wọ́n ń kọ́ kí ló jẹ́ ọlọ́run ló ló fi náà àwọn wòlé àwọn àwọn Sufi àwọn àìmọ́ àwọn àwọn Ṣíà nù inna ní àìmẹ́tìnà maqama ipò kan bẹ fún àwọn ìmáàmù tiwa àwọn àfa wa àwọn Ṣíà nìyẹn o àwọn irú àwọn kò yẹn ìgbàtẹ́ ẹni bá ṣe mútàn lẹ́ẹ̀kan ó jẹ́ kó hussein lẹ́ẹ̀mejì ó jẹ́ kó ali lẹ́ẹ̀mẹ́ta ó jẹ́ kó muhammad lọ́wọ́ sí bẹ́ẹ̀ ní ń kọ́ ọba wòlí nù nígbà wọn fi aláwọn kan pàtàkì àwọn ti di wòlí ìwé lè yín ṣe lẹ́bí di wòlí kọ́nà ọba kó sọ wa àwọn aburú ìkọ́wọ́ ó kọ́ àwùjọ yìí kọ́nà kó bá wa pààrọ̀ ọlọ́run kó bá wa gbé súnmọ̀ sókè ẹ̀ láyé ìdán dìná ṣíṣe haram ní ṣẹlẹ̀ islam ló no be islam ò fàyè boyfriend girlfriend ẹ̀rin ló kò o náà nìyẹn ó sì zina iná uka ní fàáhìsà wà sáà sàbílà ọlọ́ni ẹ ọtí súnmọ́ sí náà ìwà arábìnrin tó ti ṣe tẹ́ láti lọ lé ọkọ ọkùnrin wá pí ọ ó sọ̀rọ̀ ọwá dá lọ ọ ti ṣe tẹ́ láti lọ lé ọkọ ìlú ọmọ ṣe kí lẹ́nu á ṣe kí lẹ́nu á ṣe dá kí lẹ́nu á ṣe ẹgbẹ́ náà wà láyé láyé ẹ̀ẹ́dáwọn tí ó pé wọ́n ọdún márùn-ún ọdún mẹ́fà ọdún méje wà láì wọ́n wọ́n lọ́bàá ilé ìwọ́n máa fi wà ara wọn pé ìdúwọ́ náà rí pé wà tiẹ̀ náà fi hàn ọmọ kọsẹ́ fún yàrá ilé yóò bá nílé wọn ìyá rẹ̀ wọ́n bá bọ́bọ́ ni ọ̀ sí báyà jẹ́ bọ́bọ́ ìbúwọ́ náà jẹ́ fi jẹ pamọ́ náà fi jẹ pamọ́ ṣọgbọ́n náà láwọn wọ́n kọ́ inú báwọn yọgbọ́n náà láwọn àwọn àrígbẹ́ ìtumọ̀ ọkọ̀ fún náà ni ṣọgbọ́n máa ń lu obi àmọ́ nílùú kanáà ó wà kíẹ́rì tó wá délé àfi yàgò wọ́n ti wọ́n obìnrin tóbìnrin tọkùnrin bá ọ sọ̀rọ̀ tó o ti ṣe tẹ́lá ti lọ́lé ọkọ ìtọ́nà ọba ni ọmọ ìṣòro ti wà láti ọkùnrin ọbùn sínú mọ́ da wọn lọ tó máa lò já sí ọmọ náà ni bẹ́ẹ̀ náà ni ìwọ arákùnrin tí wọ́n náà ti rẹ́dì láti gbóbin lé ọwọ́ lè mú wá fúnṣọ́ fúnṣọ́ partner òun jẹ́ fúnṣọ́ partner ní sùúrù tọba ṣetán ó ní kọ́ ní kọ́lọ́ wáyà ọ̀dọ́ wọn fẹ́ tàbí ó lè kó tẹ́lẹ̀ ó pọ̀ ó pọ̀ bọ́dọ̀ nǹkan tó máa ń kó máa ń kó tẹ́ni làwọn fẹ́ máa wá kalẹ̀ àmọ́ kò lè tẹ́ tó bá tàbí kó tẹ́lẹ̀ wọn lórí tó da nítorí léyìí ìwọ tí wọn náà ti lọ fa obìnrin láì ṣe pé ọ ṣe tán láti níyàwó sílé báyìí nítorí ọ̀nà ọmọ súnmọ́ lọ́dún súnmọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ jọ̀mọ́ tó yóò mọ̀ fa zìnà gbogbo àwọn nǹkan tó lè yá kó zìnà ẹ̀dí ká jìnà sí i ẹlẹ́ẹ̀kẹfà فأتى النبي صلى الله عليه وسلم صلاة إخوان حديثنا رجل تصدق بالصدقة فقفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه النبي لا عليه كيفا ni ẹni tó ṣe tara yi ó wá pamọ́ kò jẹ́ káwọn èèyàn mọ̀ fóun ti sàrá kò fi hàn àwọn èèyàn fóun ti sàrá ó fi pamọ́ débi pé òsí òsí rẹ̀ ọmọ sí ọ̀tún rẹ̀ ná kí ni túnmọ̀ eléyìí tó ọkọ ẹni tó súnmọ́ jù bọ́yá ọmọ ẹni tó súnmọ́ jù àwọn tó súnmọ́ jù ní ẹ̀dá mọ́niyàn ó ṣe sàárà àwọn tó súnmọ́ yìí tó súnmọ́ jù wọn ò súnmọ́ kó ṣe sàárà tí wọ́n máa ń ta ọrẹ báyìí tó bá ń ṣe sàárà lọ́nà báyìí wọ́n náà ti ń pèsè ọtí ọtí ń ṣe sàárà ọtí ní àǹfààní ọtí ṣe àwọn nǹkan tó náà bó ti fún ọ láǹfààní kọ́ lè bá àríkò bí ọlọ́run ọba lọ́jọ́ àlè kí náà bẹ́ẹ̀ ó sì rọrùn lóòótọ́ lápájá ọ̀pọ̀ ní bùkátà sí kan bóyá ó wí láàrin àwọn èèyàn ni abọ́ ọ̀pọ̀ ní ní ọ̀sùnlọ́ba ẹgbà má tún já o ó fẹ́ pé ọjọ́ tó yáyì ọ̀fẹ́ káwọn èèyàn mà ẹni tó pa sàrà àwọn báyìí pẹ́pẹ́ lẹ́yìn ẹni tó ṣe fún ẹlòmíò mà irú sàrà báyìí ló dà pọ̀ ẹ wá wo sàrà báwọn yàrá ṣe lónìí láàyè yóò wọ́n yẹ tẹ́ síláfà màkẹ́kì ẹlẹ́kọ̀ọ́ yóò bí ẹ sọ́ra bí ẹlẹ́yìn ọ̀nà a gbàgbọ́ yẹ sàrà rí lára nǹkan tẹ́ ká gbàgbọ́ yẹ rẹ̀ ká gbàgbọ́ yẹ yé òun nà ní sàrà bó wọn ti sàrà táwọn máa ti sàrà fún ẹni tó bá ní bùkátà àti àmọ́ ti sàrà fún ẹni tó bá ń pa ẹni sàrà fún kò lásọ ẹfún lásọ. táwọn ọmọ kékeré tẹ̀ ń pè ti gẹ́ ẹ bọ́ lẹ́yìn fún wọn jẹun nù. àwọn tó wọ́n bá wọn tó òkè náà báyá wọ́n dá wọn ní báwọn ni wọ́n mọ́sá yìí jẹ́ mọ́sá yìí ẹ̀sìn àwọn kejì ọjọ́ láwọn ọdún mẹ́fà àwọn máa jẹ́ sọ káwọn ọmọ wa máa jìnà sínú báyìí. ṣe sàárà káwọn èèyàn mọ̀ ni èèyàn dá o nígbà míì sàárà káwọn èèyàn tó wá rí pé o tún mọ́ òun náà tún lè ládá gẹ́gẹ́ lẹ́gbẹ̀gẹ́ yóò tún fẹ́ dúró pé kéèyàn tún ṣe kọ̀rọ̀ lọ. lọ́nà òun bóyá ìjọ pé ní à bóyá nìkan bèèrè sọ́lá kọ̀ bó wọ́n ọ̀yọ̀ dá lò bó wọ́n fi ẹni bùkátà sí. àwọn ohun ìṣẹ̀lẹ̀ yìí àsìkò táwọn ayé jì ní àwọn ẹni tí ń ṣe wá afọ kálukú dá lò wọ́n kàn á ọwọ́ láàrin àwọn èèyàn àwọn èèyàn wá rí pé bí wọ́n ṣe fún èyí òun ló jí àwọn èèyàn náà sáànà àti fún arákùnrin tó yẹ kí arú àníyàn tí wọ́n náà ti dìde nù bẹ́ẹ̀ tó bá ti ẹ̀ dìde o àwọn yóò sànù rẹ̀ irú eléyìí sí ẹlójú ayé àlè Muhammad sallallahu alaihi wa sallam òun ni hadith kan fi jáde pé man sunnata hasana ẹni bá la ojú ọ̀nà àtẹ́kalẹ̀ ní tó fa àdìsí ló fi jáde nù ló fi jẹ́ pé táwọn fẹ́ gbàgbọ́ yìí àdìsí ká mọ sábàbù kùrú dù rẹ̀ láti mọ pé nǹkan àdìsí sọ̀rọ̀ lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n máa lo àdìsí yìí wọ́n máa tún fi tako súnà ní Muhammad ṣé súnà abúlúwà ń bẹ ní gbogbo súnà lẹ́bì gbogbo súnà lẹ́bì pàpàtà kọ́ irù wọ́n á tọ́ka súnà kan tó jẹ́ súnà yá ní gbogbo súnà lẹ́bi ọ̀dà àbẹ́lẹ̀ yóò dà sọ á sọ pé súnà tá lẹ́bi dà kan bẹ̀yẹn kọ́ suna ṣe nítorí ló pẹ̀lú ṣèyáwó súnà tí àwọn àfa súnà tí wọ́n pariwo lónìí ẹ̀ríkẹ́ nìyẹn láti sọ alábi wa ni kò ti sàrà àwọn yà dákẹ́ àwọn yóò dìde arákùnrin kan wọlé náà ni ó kàn lọ bí àpò làbí kan wá ní ó kàn fún arákùnrin yìí ó yẹ fún àtàlẹ́ ìsàrà báyìí dé kálukú wọn bá wọn dìde kókó náà dìde wọn bá ń dìde alábi sọ̀rọ̀ sọ́nà ó wà ní bóyá kó ló kọ́kọ́ sí òní ládàtẹ́ ní kọ̀ọ̀kan wọn ó ló gbàrú rẹ̀ nítorí bí kan sọ̀rọ̀ kasora sọ́ra níbi kárí mi nígbà àwọn ẹ̀ ti sàárà àmọ́ ìtò dá nínú àwọn sàárà tí wọ́n máa ń ṣe tí bá fẹ́ níbo kí lálẹ́ kìyàmà o ni sara ìfàmà wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله أدى قفل عبا عليكم في علام أولي أجيجة علام كما باع نبوة محمد صلى الله عليه وسلم حديث دي عن òun náà ni hadith kan nabi sallallahu alayhi wa sallam tó ní pé àwọn méjì kan bẹ́ o ọlọ́run ọba yóò fi wọ́n sí abẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ tí ọmọ èèyàn wà bògì tí ó farapamọ́ sí tí ò ní rí àgbògì ọlọ́run ọba àlébà bẹ́ẹ̀ sí ní ká wọn bẹ́ẹ̀ sí ní ká wọn olùwà débi ta kàfọ́ra tán láìpẹ́ yìí tó ṣe sàárà sàrà tó wá sí yìí ó wá pa á mọ́ àwọn èèyàn mẹ́rin tó ṣe nǹkan yẹn ká ló ṣe nǹkan báyìí ká ló ṣe nǹkan báyìí alẹ́ bí sallallahu alaihi wa sallam tó ń lọ ní bẹ́ẹ̀ yóò rí gbogbo ọlọ́pàá lálẹ́ kíyàmá abiola ọba masa fiya ti bẹni kọkan wa kaba wa se yali ma se sọdọ kọba yi o da púpọ̀. èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀keje sanabi dakọ̀ mi hadith ó ní rọ́jòlón ذكر الله خالية ففضت عيناه òun náà ni ẹnìkan tó kankan mọ́ tó wà pẹ̀lú rẹ̀ àbọ̀lọ́ kàdákà ọlọ́ wa rántí ọlọ́run ó wá wo àwọn aburú tó ṣe ó wo àwọn èmi náà mo sàbúrú báyìí èmi náà mo sàbúrú báyìí ó wá wo báà fàdákà ọlọ́hà ó wá rántí ìyàtọ̀ lọ́wọ́ bá tí wọ́n ti gẹ̀yàn tí wọ́n bá fi aburú pàpà bọ́ sí ó wá túbá ó kábàámà ó wá bẹ̀rẹ̀ sí ní yọ omi lójú látara àtàkùn ṣe tí dá yìí láàrin wa àtọ́lọ́wọ́ ọba tó ti túbá bẹ́ẹ̀ ní ti ń sokó bẹ́ẹ̀ kí èsẹ̀ kó kárí mi irú ẹni bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó lóun ti lẹ́tọ̀ọ́ láti rí gbogbo ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba ó lè jẹ́ sí pé èèyàn rántí àwọn ẹ̀ṣẹ̀ èèyàn rántí ọlọ́run ọba látara àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ó wá sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba àbí ẹ̀kọ́ ìrántí ọlọ́run ọba ó lè jẹ́ sí pé kéèyàn wo àwọn àyàtúlà àwọn àmì ọlọ́run ọba àwọn agbára rẹ̀ kí ọgbọ́n ọba ti tó kéèyàn wò bẹ́ẹ̀ kéèyàn sọ ẹkún èyí tí bá jẹ́ mẹ́ èyàn sẹkún ìtayọ̀ náà ba láàrin rẹ àtọ̀ náà ba lólélé yìí wà irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ba yóò kún ní bògì láì kìyàmà ilé ìlànà méje tí anabi sallallahu alaihi wa sallam tó sàlàyé fún wa nípa rí jama ọlọ́run ba a máa rán alétí gbogbo ọ̀gbà pé ká máa rántí kú ní gbogbo ọ̀gbà gbogbo ààyè tàbáwà. a sì máa ń sàlàyé ẹ̀fúnra wa dáadáa ní gbogbo tẹ́sí tàbáwà ká máa rò pé ibẹ̀ ni ó jẹ́ òpin ìṣẹ̀mí wa ó dá púpọ̀ tábàlì máa ronú ẹ̀. Masala, bá ti masala ní mọ́sálá sí i lóòótọ́ yìí ó ní pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí kò sẹ́ni tí ò ní lọ́kàn mo fẹ́ ṣe àwọn bọ̀ ti wà mọ́ mọ́sálásí yìí mo rò pé ah mo ti wà mọ́sálásí yóò mọ̀ ní jókòó fún mi láì ṣe pé kankan ò lè bọ̀ láì ṣe pé àjálẹ̀ eré àjálẹ̀ yóò tẹ̀lé eré ọlọ́run lè ní kí sàn rẹ pépà náà torí mímí tẹ́ rí òun ni a pé síbẹ̀ ni tó bá ti di ó tán náà nù wọ́n èé fún ebú yẹn kùn òṣìṣẹ́ kan náà fẹ́ ẹni yìí ṣe ń fún ní táǹtì díẹ̀ ó fẹ́ ṣe nǹkan rí láyé rẹ̀ ṣe yóò ṣètò nínú ọgbà ṣe kó máa lọ náà ẹ dákọ̀ jí ká máa rántí ọlọ́run ọba kí ló fa eléyìí ọ̀sẹ̀ tó kọjá ìkànnì àwọn ọmọ ẹ̀yà wa wọ́n fi ayé lẹ̀ léyìí tó hàn sí ọ̀pọ̀lọpọ̀. ìkẹ́tọ̀ wa bẹ́ẹ̀ òun ò hàn sọ́pọ̀lọpọ̀ wa kó wa jọra wọn àti wọn jẹ́ pé gbogbo ògbà a gbọ́dọ̀ máa pèsè àbùkù jimá àwọn tó máa ń ṣe ni o wọ́n lẹ́nìkan ó wà ní ìyàwó rẹ̀ wá pè é kó tara wá wọ́n ń lọlé ó wá kó èrò lọ́wọ́ ó wá dá àárín ọ̀nà lóun fẹ́ tẹ́wó fáwọn eléyìí ẹgbẹ́ onomọ́tò tí máa ń tẹ́wó lórí kejì mẹ́wọ̀n ni ó sì tẹ́wó ó sì padà óre ó sì kó fáwọn tọ̀hún kó pẹ́yìn dà kó pọ́sí máa ti di hànú ibẹ̀ ló kú sí o ẹti hàn ẹti ní kẹta àwọn sọ ní ìjọba tó mọ́ ẹ̀rẹ́ sí pé ìṣẹ́sítọ̀ wà yìí kọ́tíbẹ̀ ní kó tán kẹ́kọ́ kò lè plan ẹ̀ ó ti wọ̀nà àbí abẹ́rẹ́ tí wọ́n nàkọ́ kọ́kọ́ kọjá torí kí ni jama ní kó tó mọ́ gbọ́ náà ni. bákan náà àwọn ọ̀sáfù wa abdulhafiz adédìméjì wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀ṣun táwọn àwọn afáàfin náà ni wọ́n wọ́n ti kọ́ yẹn ní alẹ́ tí wọ́n ń gbà yìí phd wọn wọ́n ti ṣe ifẹsẹ lọrin gbogbo alama pé yóò mú sábtì tó kọjá lọ yìí kọkẹmísọ àwọn ẹni lọrin ọjọ́ yẹn ni òun náà wọ́n múra láàárọ̀ sátọ̀dé kó bí alátọ̀sán e kọ bọ̀ wá sẹ́yìn ìkẹ́kọ̀ọ́ ṣé o láàrin ìgbà pípẹ́ ẹ̀sẹ̀ nípa yìí rẹ̀ kì í ti jáde lójú kíkú ọmọdé àwọn fèrè jẹ ọlọ́ọ̀ tó ló fi jẹ́ pé gbogbo ń tàn bá ń ṣe pátá ẹjá máa yọ àyọjọ́ ilẹ̀ ẹjá máa yọ àyọjọ́ ilẹ̀ gbogbo gbà tó bá fẹ́ gòkè àwọn mọ́ọ̀kì àwọn èèyàn máa ń ní àwọn èèyàn lọ láti gòkè ẹni yìí nìsín nínú àwọn tẹ́kì ẹ̀ma ń tẹ́kì láyé tó fẹ́ gòkè òun náà ní pé ẹni ìṣọ́sìn lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ tó wá ti ṣe aburú bá àwọn kan tó fi àwọn kan ló bá àánú jẹ́ tó fi rí owó yìí ti àwọn kan ẹ̀tọ́ àwọn kan fún wọn tó fi rí owó yìí ẹ̀tọ́ àwọn kan ló gbà ní kíláàsì tó fi rí owó yìí ẹwọ́n mọ̀ sí ìlú ẹ̀jọ̀mọ́ kò ráǹfà ní kọ́bọ̀ lórí lẹ́yìn. à ń a lẹ́nu yẹn rí bẹ́ẹ̀ bọ̀ táwọn fi ronú ni tó láwùjọ lọ́wọ́ àwọn tó ń fẹ́ náà àwọn ẹni gáràjì wọn wọ́n fẹ́ wọ bàbá wa ní ẹ̀dàkùn ìwádìí bàbá ìbí bàbá jẹ́ ní wọ́n ní yá tó bá ta wa èyí wọ́n bá wa. àwọn mùsùlùmí àwọn ọjọ́ ayé pọ̀ èyí ten thousand ni àwọn ọmọ gba five lọ́wọ́ ẹ wo ẹ wo ni owó yìí náà kan ìtẹ̀kẹ́lẹ́ kò sí nítorí lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ká wo ọ̀nà sábàǹgà sẹ̀mí tó ètò ọ̀npa nǹkan ló jẹ́ láti máa pàṣẹ kìkì ẹjọ́ ni. sẹ́fọ̀ ni àwọn kan lá láti pàṣẹ kìkì ẹjọ́ ni o kẹ́yìn mọ̀ ẹ́ ti ọjọ́ kan ọjọ́ tí yóò sùn tí ò ní jí. ọ̀sà àtúnjọ kan ní jí náà bọ́ọ̀sì sùn náà ìkànnì rọ́ọ̀lù ọ́ bí kò rọ́ọ̀lù ọ́ wọ́n lè rọ́ọ̀lù ọ́ wọ́n rẹ̀ kẹ́kọ́ sí sáyẹ̀ yìí ni tọ́lọ̀ tọ́lọ̀ fẹ́ràn wa fi sáyẹ̀ yìí takọ́lọ̀ máa fi hàn lẹ́ni àlẹ́bí ni bá fi lẹ̀ nítorí léyìí gbogbo àwọn tó tó ń tọ́jú náà òkú mùsùlùmí tàwa forí ju wọn lọ aláhùnmá àdínà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọ́n tún súnmọ́ ti bẹ́ẹ̀ hù wọ́n rí na bá ti na bá ti la wọ́n tún kùnà kìnnàbà aláhùnmá yá mọ́kànlá balẹ̀ kòló sáàtì tó bá nàlọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك